bàtàkùn ẹṣin ló ní bàtàkùn ẹ̀wọ̀n ló lọ́dún onídẹ̀ lónìí o ẹṣin ló ní bàtàkùn. sùúrù léèrè tá a bá lè ṣe ẹ̀yìn ara wa ẹnikẹ́ni tó bá ní sùúrù ohun gbogbo ló onítọ̀hún ṣoríire wá sáyé ni ọlọ́run ṣaláìfẹ́ nìkan tábà lè ní sùúrù bó ti kéré tó rírẹ tí ó wọlé là ń retí o bàbá ń gbàdúrà sọ̀bà mímọ́. bàbá ẹ kúṣẹ́ èmi mú gbòòrò lọ nìyẹn o so kẹ́ ah kí ni kí n bá yín get bọ̀. o ṣe mo yọ̀ǹda má bàa mi ra nǹkan bọ̀. again. Uh. anyway o ti mọ́ mi lára orin yẹn pọ̀ kẹ́ fashion yín tó ṣe gbọ́. dáàdì dáàdì dáàdì ṣé báyìí la ṣe máa máa wà ní tìmí yẹn. kí ló fẹ́ kí n ṣe ọmọ yìí kí ló fẹ́ kí n ṣe ìwọ náà mọ̀ pé mo ti ké ké ké ké mo yán yán yán yán kàkà kéwì àgbọn dẹ̀ lára ẹ̀ ńṣe ló ń le sí i ṣé bó rí bá ṣe wà n tóun ṣùs láti máa ṣe nígbèsè ayé ẹ̀ nìyẹn jẹ́ kó máa ṣe ṣùgbọ́n jẹ́ kó máa ṣe ṣùgbọ́n tó dá mi lójú ni pé <laughs> ẹni tó bá ń ṣerú nǹkan tó ń ṣe yìí ó máa ń lẹ́yìn gbẹ̀yìn ó kàn dùn mí pé ọlọ́run jẹ́ kó pẹ́ kó tó yé bá mi gbé omi sílé tí ẹ. wá ṣan àwọn aṣọ tó wà níbí báyìí. Túndédé ọmọ àjọlá ó ní ẹ̀wọ̀ yóò kẹ̀dẹ̀ fi kọ́gbọ́n olówó ayé ó rọra ló gbà ìgbàǹgbà ní ìdáná bá ò rọra ọlọ́rọ̀ ṣe jẹ́jẹ́. àríkẹ́. ó ti jẹun tán. bẹ́ẹ̀ ni sà mo ní kí n sáré fọ gbogbo abọ́ yẹn. àfa bọ́ fífọ̀ sílẹ̀ nù ò ní fọ abọ́ yẹn sí bàbá mi lọ Mrs Baker wàá gbé aṣọ wọn yìí lọ fún mi ó ti gbọ́ gbé lọ má pẹ́ o tó bá dé wàá bèmí náà ṣe oúnjẹ tí màá jẹ ó ti gbọ́. olówó ayé ó rántí torí owó tó ní ẹ là ṣe dá kan má fowó rẹ lánilójú torí ọ̀la òkúròrò kò ní kó yọ. báwo ọ̀rẹ́ mi kọ́lọ̀ ò ta fẹ́ lù. Okay, dark green yẹn ah àbí onion oh dark green dark green Okay. ah kò sí mi báyìí o. Ah, ah, ok mi tẹ kó yẹn fún wọn lọ fọnà nílé wa lábísí aago mélòó ló pè four thirty màá bá yín èmi náà máa tó lọ múra ń sìn kí fọ́ọ̀ tó lù wá ti rí mi all right ah I should. láti ìjọba bínú jẹ́ ìpè padà ń fẹ́ bá ọmọ washman mi sọ̀rọ̀ wá ọ̀gbẹ́ni aṣọ tẹ kó síbi ìbà yóò pé ó pé ni mò ń bí ẹ very rude idiot kò pé kẹ ojú ló ń wọ́rì mi ṣé orí èmi ni ò pé báyìí ń sin àbí because mo mọ iye aṣọ mi mo dẹ̀ sọ ẹ pé kòkó dẹ̀ ń claim kó pé òun wá dàbá black gown gúngùn yẹn dà sí gèlè ẹ̀. bẹ́ẹ̀ ìgbà tí dáadé ń kó náà bẹ́ẹ̀ wọn. sórí bàbá ẹ̀ ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí mi ìfẹ́ sọ pé òun ò pé òun ti pẹ́ lẹ́nu iṣẹ́ ìjú kéèyàn kaṣọ fún ọlọ́kọ́ má kaṣọ pé mọ́ ó kẹ́ ẹ ti ń faṣọ rẹ́ǹtì ẹ ti ń fáwọn èèyàn kan máa gbọ́ tẹ́ ẹ̀ bá kó fáwọn èèyàn kan máa wọ̀ kí ló dé tẹ̀lé káṣọ mi pé wá fún mi ṣòro aṣọ black yẹn three hundred and fifty thousand ni adẹ̀ lọ́ fi ṣe bẹ́ẹ̀ di ọkọ rẹ̀ ní sixty eight birthday la lọ́ fi ṣe pé bàbá ẹ fún mi pé bàbá ẹ lórí fóònù kò sọ fún un bó ló tún lọ. hello. hello dadi. àríkẹ́ báwo ni. wọn fún ẹ balance. rárá wọn ò fún mi. kí ló fẹ́ fún ṣe àbí ẹ ṣe eré ni. mo sọ wípé aṣọ tẹ fún ọ pé kò pé. kò pé kẹ̀ wọ́n ní ni àbí mo láṣọ mi ò pé. ó yẹ kó pè. àbáṣọ mi ò pé tẹ kó wá. ó dá ó dá èmi náà ń bọ̀ nsìn mò ń bọ̀. ok sir. kí náà sọ. ok ẹ mú bọ̀. kọ́ ya máa mú bọ̀ ni o kọ́ ya mú bọ̀ tẹ́ ẹ bá fẹ́ rọrùn. mò ń bọ̀ báwo la ṣe ṣe ni pé. kí n má bínú fún kí ni onígbà tí mo aláṣọ mi kí n tó má bínú mọ́ kí má bínú báwo sórí òpè ni èmi ò lè máa jókòó ṣòṣìdè bàbá oṣù àrùn tí mò ń bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ èmi ń lọ́ọ̀bì kan tó bá wọn kan dé bá mi tó bá dé dé bá mi ó lè jẹ́ kirikiri náà máa bá mi sí. wọnú ilé lọ lọ fún Kẹ́mi ni mo ní kó páàkì àwọn bra yẹn kó kò tó dra ẹ wọ́n. mo ní kó káwọn bra mi àtọ́ndáwẹ̀ mi sórí ẹyin ni o tún rìpítẹ̀ pé bra for his students. babalagba kù mi wá. ọ̀rọ̀ wá ẹ̀. ṣe ti sọ. ẹ jọ torí Ọlọ́run ọ̀rọ̀ aṣọ náà kò tiẹ̀ yé mi bó ṣe miss mi o mi ò mọ̀ ó ní mo ní kí n wá explain fún yín. àlàyé òní fẹ́ máa ṣe fún mi ẹ má ṣe àlàyé kankan ó dàbí ìgbà ìmọye tí aṣọ yìí wọ̀ underskirt mi bra mi Victoria's Secret mò ń wọ̀ ṣẹ́ẹ́dẹ́jẹ́ kìí sọ fún yín tí ẹ bá fẹ́ kí nǹkan mi ṣe yín i can see bí mo ṣe rí yín mo ti rí pé bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ́ ń bá mi fọṣọ láti jọ ẹ̀rọ lọ́kàn yín pé kẹ́yìn náà ṣògo owó kẹ́yìn náà lówó ẹ̀ lè dì í yes ẹ fẹ́ máa ṣọ mi lọ síbi tó ti máa bá yín fi ṣògùn owó àbẹ́fẹ́ lọ tàbí àwọn tẹ́fẹ́ kọ́kọ́ fi ṣògùn owó but you know what ẹ̀mí yá fẹ́ bọ̀ wọ́n fún mi just two days kẹpà àwọn fámìlì yín kọ́ bá yín dáwó because aṣọ mi three hundred and fifty thousand naira ṣọ́rọ̀ mi yé yín bí ní sọ́jú yẹn lọ fún yín tí ẹ bá bá mi lọ́wọ́ mi ẹ máa rí nǹkan tó ju yín máa rí yes kí ni. ẹ ẹ ẹ madam ẹ jọ ẹ má bínú èmi pẹ̀lú àjèjìjọ máa ní àṣepọ̀ ẹ mọ̀ pé eré ò ṣẹlẹ̀ rẹ rárá àti rárá. so. ẹ eh, eh, ẹ fún mi ní time díẹ̀ kí n wá bí táṣọ yẹn. òun náà ni mo ṣe fún yín two days sir. Eh, ẹ ẹ ẹ ẹ ok ẹ jọ mà àríkẹ́ ńkọ́. the last time tí mo check nǹkan tó ń jáde kí ajá ni mo máa ń kó dọ̀tí jẹ ni tábà dàkọ sí bíi àríkẹ́ yẹn ń jẹ ni ajá ló ń jẹ bẹ́ẹ̀. ọmọ mi ni ẹ jẹ́ kó máa bá mi lọ́lé màá wá bá ṣe é ṣe máa jáde. kó bá yín lọ sílé ibo ṣọmọ lọmọ yín yẹn ṣọmọ nìyẹn àbájá ẹ tó rówó jẹun oníṣẹ́ tó fi ṣẹ́ bí ẹ wá lọ́mọ ọmọ náà dà ọmọ tẹ́lẹ̀ ń béèrè ajá nìyà tábà tó ń jẹ síbi ìnáko ó tún dárì kẹ́nìyẹn irú bó ṣe jọ́ lè ń sìnkú ìwọlé sí abẹ́rẹ́ sí ní gbòòrò so what are you talking about? ẹ gbàgbé pẹ́ lọ́mọ bíbá yìí bí ló máa jẹ làtí tí mi bá rówó mi. yes ẹ jáde kẹ́ máa lọ nílé mi. ẹ ti máa di tẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. torí three fifty thousand. máa pa ẹ̀yin gan fúnra yín ẹ̀ ríran ẹ bọ́ sánú ilé. orí mi tètè la ẹ̀dá ọlọ́run máa pè mí ránṣẹ́ ẹ̀dá mi tètè la orí ọlọ́run máa. bá If I no get today, I go get tomorrow. If I no get today, I go get tomorrow. Má má ṣe bí ọlọ́rọ̀ láyé mi. tí mo fẹ́ bẹ sọ yìí kò ń ṣe nǹkan tí wọn náà mọ̀ nípa ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àríkẹ́ àti mrs baker àtọ̀rọ̀ mi lórí aṣọ tó sọ̀rọ̀ mrs baker ti dúró nídòókò máa gbowó aṣọ tí mi ò bá dẹ̀ fún lówó aṣọ ó ń fẹ́ kí àríkẹ́ permanent síbẹ̀ ṣé màmá fọwọ́ mọ́ mi ṣe ìwọ̀fà ni kò yẹ kí n bá ẹ sọ ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe tàbá ni ká má jẹun ọ̀tá ẹni ọ̀rẹ́ ẹni ni ògbó oúnjẹ kaná yìí kí ni màá ṣe so iyekíye tó bá lè rí gbogbo owó ẹ̀ jẹ́ three fifty thousand bẹ́ẹ̀ ni iye tó bá lè rí bẹ́ẹ̀ káàtì kọ́kọ́ san ẹ̀ fún náà. Ah, dadi ọ̀rọ̀ tẹ́ dẹ̀ sọ sílẹ̀ ìdẹ́ ìdùnnú ṣá because mi ò nílé help ṣé rí irun rí mi yìí mo ṣe ra lánàá ni one hundred and fifty thousand báyìí ni mo kó lẹ̀ ẹ́ àwọn aṣọ tí wọ́n wà nílé tí mo kó wọlé lánàá yẹn bíi three fifty ni mo kó fún ọ̀rẹ́ mi àríkẹ́ kó bá mi fi rà bọ̀ láti Dubai so kò sówó kankan lọ́wọ́ mi mọ́ mi pọ́ mọ̀ gbòòrò ni mi mo ní láti máa upgrade every week because mo bá ṣe dress iná ṣe máa sanwó mi You understand ó dẹ̀ dùn mí ṣá ah kí la lè ṣe o. Níkẹ́ hmm? Níkẹ́ èmi mà ni mo bí ẹ ọ̀rọ̀ tó délẹ̀ yìí tó bá ba ojú mà bá mú ni àbó mọ̀ bẹ́ẹ̀ ni ṣé kí wọ́n fi àbúrò ẹ̀ ṣe ìwọ̀fà sílé bíkà ni àbẹ́mi ni kí n máa dá fọṣọ kí n máa dá tìgbẹ́ náà bí báyìí. ẹ dáàdi ẹ mọ̀ pé mo lọ́ọ̀bù yín kò sówó yẹn lọ́wọ́ mi ni ìgbà tó tẹ́ bá tiẹ̀ ṣe dáadáa sí mi ìyẹn ò mí pé kí n fi yín lẹ́nu rúru kọ̀ǹdíṣọ̀n báyìí kò sówó yẹn lọ́wọ́ mi but nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ kí mi mú gbòòrò lọ màsí màá bá fi dé ah, ẹ trust me now owó àti dé ṣùgbọ́n ń bọ̀ ẹ jẹ́ kí n lọ mọ̀ra. mo lọ lórí irun one fifty lórí àjọ three fifty ah ọ̀dájú mà làwọn ọmọ sinmi o tara wọn mà nìkan náà mọ̀ o. ọlọ́run kí ni mo fẹ́ ṣe léyìí ọlọ́run máa ṣàánú mi kódà mi ní fọlọ́run lọ́rùn sílẹ̀ ni. àdánwò ni àga ọlọ́lá olówó ayé. kí ló ṣe é tó ń kó ìka nínú ilé mo kò sí wàhálà mà má bínú wa rà mà. sọ̀rọ̀ èlò náà pé mọ́tò tó lọ bàjẹ́. wọ́n ní àwọn fẹ́ gba sixty five thousand naira bóyá àwọn bá wa báwọn bá wa ṣe dáadáa. sórí ẹ mad ni ọmọ etí sixty five thousand jẹ́ ṣá kí ló pè pé mi gbọ́ dáadáa ná. sixty five thousand. ah six five. sixty five thousand ló pè eh. pẹ́rẹ́bẹ̀ yẹn jọ èlò ní sálárì yẹn. ṣé tèmi nìkan. Hmm, tèmi ni. twenty thousand ni ẹ mọ̀ fún mi ní sálárì. twenty thousand. bẹ́ẹ̀ni very good sórí n tó fi jẹ́ àpà tó fi mọyì owó n máa sọ fún ẹ sìn twenty thousand ẹ mélòó ló máa rí inú sixty thousand ma òbí wèrè ṣe ń ṣe o ò mọ. mo ti mọ mẹ́ta ló wà mí. mẹ́ta bẹ́ẹ̀ni very good ṣé o mọ̀ pé o ò nírú mọ́tò yìí nílùú yín tó bá gbẹ́rù ẹ̀ wá ń lu yín ni o ò ní jẹ gbèsè báyìí o ti forí ara ẹ̀ jẹ gbèsè ọ̀daràn tó wá ó wá one sixty thousand anyway kò sí wàhálà mo lákàánú nọ́mbà ẹ lọ́wọ́ máa transfer sixty thousand sí ẹ wàá lọ wá five thousand sí. ah ẹ ṣe gan ma ẹ mo dúpẹ́ ẹ ṣe mọ. kí ló dé kí ló dé tó ń di iṣẹ́ àmú ṣé o lè dọ̀bálẹ̀ lọ́tọ̀ ni are you crazy. ẹ má bínú ẹ ṣe gan ma ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe o ẹ ṣe mo dúpẹ́ o. ẹ sọyàn. yes ma. nǹkan tí mo kọ́ fẹ́ sọ fún ẹ ni pé sórí sixty thousand tí n fẹ́ transfer sí ẹ̀yìn sálárì ẹ̀ oṣù mẹ́ta ni transfer sí. Ah! bẹ́ẹ̀ ni. owó oṣù tó yẹ kí n gba oṣù mẹ́ta. sọ pé last month o sọ fún mi pé ìyàwó ẹ̀ kan bímọ ẹ fẹ́ sanwó hospital ẹ rówó discharge mo fún ẹ ní sixty thousand pé mo yá ẹ so calculate sixty thousand yẹn pẹ̀lú eléyìí ó di mélòó. ó di ó ti di bíi one twenty pound. exactly. èmi ò mọ̀ pé yóò tó ka sixty thousand tí ẹ fún mi nígbà tí ìyàwó yín bímọ ẹ kà mọ mọ. ìyàwó ẹ ló bímọ kì í ṣe ìyàwó mi ìyàwó tó fẹ́ sílé ìwọ ló ṣe ìwọ ló bímọ ẹ ó dẹ̀ wá yá owó lọ́wọ́ èmi láti fi discharge ẹ lọ sí so bá a máa pè ní ìyàwó yín ìyàwó ta ni. ayé mi ta tán báyìí. wo jẹ́ sọ fún ẹ lọ sọ́dọ̀ mẹkáníìkì ń sìn mọ́tò mi gbọ́dọ̀ dúró déédéé o gbọ́dọ̀ gbé padà àìjẹ́ yẹn o máa ní problem o ò dẹ̀ ní sálárì kankan gbà o gbogbo sálárì ẹ̀ ló ti gbàdá nìyẹn o. fún oṣù mẹ́fà ni. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. tèmi ta. sọ ní orí ẹ ò pé mo ò tírẹ̀dẹ̀ láti ìlú ẹ ni màá tírẹ̀dẹ̀. mú mi ẹ jọ ẹ wo bẹ jẹ sàlàyé sẹ́yìn nípa. kábà kúkúrú ni mo wọ̀ kí ló ń ṣe kí ló dé. mọ́mì mọ́mì bùkátà ti ń bẹ lọ́rùn mi ọlọ́run ní jẹ́ kẹ́ ríru tèmi ni o ọlọ́run ní jẹ́ ríru tèmi o. pààyàn gbogbo nǹkan tí mo ní. nǹkan kí nǹkan tó bá rí ìwọ ni kò fọwọ́ mu. máa bá sísọ lọ mẹkáníkì kúrò ní mọ́tò. láàgà o àdánwò ìyá o àdánwò láàgà olówó olówó ayé ṣọfẹ́ dandan ni ipò tó wà o orí ló fẹ́. kó o lọ bí iṣẹ́ ni kí ló wá ṣe nu ṣọ́ọ̀bù tèmi báyìí kí ló dé síbò tiẹ̀ ti kọ́kọ́ tiẹ̀ rí mi síbò tiẹ̀ kí mi wọ́n sọ yàyà mọ́ mi gẹ́gẹ́ bíi pé ah, ìyàwó rọ́kọ rẹ o ah kí ló dé mo dé tala èdè ó sì léjú mọ́ mi kó o tiẹ̀ rẹ́rìn rárá rárá kó o tú yín tó bá ṣe eré lẹ́yìn sí mi máa mọ̀ pé ìyàwó tí mo fẹ́ sí dé o ó wà romanticale o. romanticale kọ romanticale ni ọyá kí ló dé tó fi lọ bí iṣẹ́. mo ti fi sẹ́ńlẹ̀ ni. Ah! Hmm. sanyẹ̀rì hmm. mẹ́ẹ̀dúnlọ́ blangate sọ fún ọ wípé èèyàn ò rí iṣẹ́ mi kó tó fi tó ń wà ń bẹ̀ sílẹ̀. Mm ṣé o mọ bí lùsẹ̀ rísì ni àbí bàbá wa ló gbélé iṣẹ́ kan kalẹ̀ tó jẹ́ pé wà á kàn máa ṣe tó wù ẹ̀ wà á lọ ti kú òmìṣẹ́ kan o ti kú òmìṣẹ́ kan ṣé mi náà máa bọ́ ẹ. wo bí mo ti mo ti mo ti ń wá mi mo ti ń ka àwọn applications kan sáwọn bíi iṣẹ́ kọ̀ọ̀kan lọ́ bá ti pè mí ní ìsìn máa bẹ̀rẹ̀ ní èyí lọ́ fi iṣẹ́ mọ́ rárá ni. Ah! kí ni màá yọ ọ́ lẹ̀ fún ẹ. ọ̀gá o ẹ dákun ṣe àwọn ọkùnrin ṣé ẹrú ẹ̀yin obìnrin ni wà ní nǹkan sọ fún mi ṣé ìwọ fẹ́ sọ fún pé ìmọ̀ ń tọ́jà yàtọ̀ sí ti ò dà èmi tí mo ní ìyìn tí tí mi ò lè jókòó síbi iṣẹ́ ṣé ìrí ìmọ̀ tí mo rí ni ọlọ́wọ́ bọ lọ́jọ́ èní kò ní jẹ́ kí mi ọmọ ṣẹṣẹ rin kí mo bá wọn jẹjẹ lírí bó ṣe ń wo ohun tí n bá kọ̀ntínú láti mọ̀ ọmọ ṣiṣẹ́ lọ láàrin oṣù mẹ́fà lónìí ìyìn nígbà kọ́bọ̀. ní sùúrù owó oṣù mẹ́fà ò tí ì gbà. kódà gan wọ́n lè extend rẹ̀ sọ́dún kan. ẹ kí ló wá fà á tó fi máa rí bẹ́ẹ̀. Ah, mọ́tò lásìdẹ́ǹtì ni. Ah! ṣé mi ò kú ẹnìyàn téèyàn bá kú ṣé ó rè mí gangan tí mo wà kọ ni. ṣé wọn náà fara pa. èmi nǹkan kò ṣe mí wọ́n fi wọ́n ṣe àwọn wọ́n ṣe aṣọ pé ọkọ̀ lásìlẹ̀tì wọ́n sọ di kàràmọ̀ ṣé gbogbo dẹ́fà ṣé ọkọ̀ kí lásìlẹ̀tì lọ́wọ́ wọn ni sọ́kè lásìlẹ̀tì lọ́wọ́ dẹ́fà ni. kíkú ṣe pé bóyá pé mo lọ fèsì tírélà pé à tírélà kan bọ́ lọ́ọ̀kan o èmi náà wá káàpọ̀ pàdé rẹ ṣé mo fẹ́ kú ni ṣé mi pé àwọn o àwọn èyí ti kun mọ́tò ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ títí o àwọn gbé lọ́wọ́ gbé lọ sí ibi tí wọ́n ti bá àwọn bẹ́ẹ̀kì ẹ̀ ní bẹ́ẹ̀kì ni o. Ah. ní ìmọ̀ ìgbà tó ń gbé mọ́tò lọ sí bẹ́ẹ̀kì búrẹ́dì wọ́n lé mi èmi o pé iye táwọn fẹ́ yọ ń bẹ̀ o àwọn táwọn bá fẹ́ máa yọ díẹ̀ díẹ̀ o èmi ò ní kankan mọ́ ní lóṣù o. ọkọ ti bàjẹ́ kí wàá ní. Ah, ah, ṣé ìwọ wà ń bẹ̀ ni. ee sọ wà ń bẹ̀ ni ewu lágbẹ́jọ́ ẹnìkan dáàbò síkà. mọ́tò tó jẹ́ pé ọkàn wọn ra ha díẹ̀ báyìí ni tọ́wọ́ èèyàn bá ba brake oil tọ́wọ́ yẹn bá ba break oil èyí yóò fi clean rẹ̀ báyìí yóò sì clean pátápátá kò ní sí nǹkan tó fẹ́ sí ma àwọn ọmọ karamọ́ nǹkan bíi pé bóyá àwọn nìkan náà lọ lu èbò àbí náà gbé lu èbò rí àti ẹ̀rọ àwọn ọmọ tí wọn bí sí lu èbò gan kọ. kí ni a fẹ́ máa ṣe ń sìn. èmi ò tiẹ̀ ṣe ń bẹ̀ mọ́ ǹṣe mọ́ ǹṣe ṣe mọ́ rárá ni. ebi ti dé gbọ́ bá láti máa jẹun sìn. Hmm. bẹ́ẹ̀ ni. nítorí pé kájọ mọ̀ bá jẹbi ni kémi ò ṣe máa lọ tajọ́ láti mi àbí níbo náà lè bi òní pa wá nígbà tí bá tiẹ̀ sí kọ́pọ̀ múlẹ̀ fọ ṣé bí òní padà pa wá náà ni ah. ọmọ tí ó ṣẹlẹ̀ olùkídé bá ní ká yẹrí o nítorí ọ̀dọ̀ ìjọba ilé mi ṣe máa ń dáyàwó tèmi lóko owó wọ́n ti mo ti fi sẹ́lẹ̀ mo ti fi sẹ́lẹ̀ náà nù àṣà nítorí rẹ̀ mọ́ jẹ mọ́ àṣì nítorí rẹ̀ kú mo bá wọn nǹkan tí mo lè fi sẹ́nu. tó máa lè rí fẹnu gbá. Hmm, inú ta mi bọ̀ mo ṣe ń bọ̀ ni. Ah, ó máa jẹ́ kí brain mi kó ṣẹ́tù náà ni o tí brain bá ṣẹ́tù dáadáa ni máa tó mọ nǹkan tó lè fẹnu gbá ní bíbá yìí. kí brain rẹ̀ ọ ṣẹ́tù kémi ò tó lè jẹun àbí kémi ò dàlú rẹ̀ lórí ìdúró kí n ní ọ́sà hmm, kò sí wàhálà èmi náà ti ń rò mo ṣe ń bọ̀ tẹ́lẹ̀ pé n tí mo yí oògùn ẹ̀jẹ̀ tí mo lè jò jẹ màá ra búrẹ́dì tí oògùn ẹ̀jẹ̀ tó ń ta ní blood tonic rẹ màá ra búrẹ́dì tí màá máa mú lọ tí màá ti mú màá máa fi ṣe mínírà n sì máa fi búrẹ́dì jẹ. orí mi tètè la ẹ̀dá ọlọ́run máa pè mí ránṣẹ́ ẹ̀dá mi tètè la orí ọlọ́run máa pè Baba. Baba. Bẹ́ẹ̀ mẹ́ta ni mo ti kọjá ń bí báyìí. Dèyí tẹ̀ ń tó òun gbé ń bí. Ẹ wọlé kẹ lọ relax now. Iṣẹ́ ọmọ mi, Ọlọ́run á fẹ́ràn ọwọ́ náà. Ó rẹ̀ mí ni. Mo ti fọṣọfọṣọ ó ti rẹ̀ mí. Kan tó fà á nìyẹn. Àti pé mo dúró de èèyàn kan tó fẹ́ wá bá mi Ni mo ṣe ìjókòó mo fẹ́ kó bá mi lórí ìjókòó mi. ènìyàn bá dé ó máa kànlẹ̀kùn náà á dẹ̀ fún yín ní nǹkan tẹ́ fẹ́. owó ló mú bọ̀ fún mi ni mi ò ní tògbé mọ́ o ṣe o ṣe ọlọ́run àfẹ́ràn wọn náà. o kí ẹ kẹ́ni wọ́n nílò rẹ́ẹ̀sì ẹ àgàtẹ̀jókòó lè àdánwò ní àdánwò. ìrònú yìí ló sì wà. kí ló dé tó ń ronú sórí àmọ̀ràn tèmi ò gbọ́ ni pé kó o mọ́ fìrònú ṣeré léṣe o mọ́ fìrònú ṣeré léṣe o ìrònú ò dá nǹkan kan o tí o bá fi lè ronú táwọn rẹ̀ bá fi lè mú ọ bó ṣe wà yìí tá a bá ti lè gbé ọ lọ ibi tá a ti tọ́jú rẹ̀ tá a tún gbé ọ padà ó tún kó mọ̀ọ́sẹ́ rẹ ni tí o láwọn ìyá tó ń wo wọn ránṣẹ́ o nǹkan sí ó kàn wọ́n o. mo miss dáàdi mi o mo fẹ́ rí dáàdi mi. Ah lóòótọ́ ni ẹ̀yà tó jẹ́ ní òjò orí bẹ́ẹ̀ english tí wọ́n jẹ́ lójú ọmọ òwúrẹ́ báwọn dádì rẹ míìsì rẹ nílé bí wọn náà ṣe míìsì wọn bí mi ìyá ilé ò míìsì anybody o. n tó fi lè míìsì rẹ ni pé iṣẹ́ tó gbé fún ọ nílé kó o mọ̀ sí à nǹkan ó sì ọ́ tó sì wá rẹ́nu géètì tó ń wò yìí kó o lè jáde ń bẹ̀ o. ọ wọn fojú èèyàn bí wò mí kó o lè fògùn jáde lẹ́nu géètì nítorí ìlẹ́jọ́ fi tiẹ̀ kó bá tèmi n ló fa sábàbí tèmi náà fi ń rìn káàkiri wọ́n ní mọ́ ọ sọ ọ ni kò mọ lọ fún fẹ́ǹsì jáde wàhálà ni. wọ́n fi tiẹ̀ kó bá tèmi mọ́ kó bá mi wọ́n mí sí dájú kò sẹ́ni mí sí dájú rẹ̀ ibi tí dájú rẹ̀ ti yàn kọ́ ẹ ló ga ó ga náà sàmì èmi kan ní wọ́n ṣe wà ṣiṣẹ́ ọdún kúndé kọ́lá ẹ̀ nígbà kọ́wọ́ ọ̀rẹ́ mi ṣòráyé ohun tó káyàn láyà tọkọ mi jẹrè tó fi tó fi rọrùn oúnjẹ lẹ̀ wo ohun rè yọ̀gò lójú kò bá mi nà torí ẹ̀ mo ṣe mú ẹ dání ìwọ lórí burúkú ìwọ rò pé ọmọ kan tọ́jú ẹ́ o ò jẹ́ kọ́kọ́ mi wálé wá bá mi ọ̀rẹ́ mi bá mi nà mo fẹ́ kó wá bá mi jà ọ̀rẹ́ mi dá ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ fi yín ṣọlẹ̀ ṣé Camry ò yàtọ̀ sí rèjì ni. Ah, ṣé bí wọ́n ṣe rí ìlọ́kọ ẹ̀ máa fẹ́ ni kí ló dé tí o lè fẹ́ mi báyọ̀ náà. olórí burúkú wo gbogbo àyàn àyẹ̀ ṣe gbẹ ìdí ah. ọkọ ẹrí kan tó pọn báyìí ìjọ tó yọ Ọlọ́run ṣé mi ni mo wá bọkọ ẹ ni ọkọ ẹ ló má ti mú. ọ̀rẹ́ mi sọ̀rọ̀ sórí mi respect kò máa wá but as ọmọ gbòòrò a máa ń kọ mọ́ṣẹ́. yẹ́ẹ̀ sọ torí irú ẹ ni mo ti kọ mọ́ṣẹ́ ṣé èmi ni mo wá bọkọ ẹ ni kátà nírú ẹ lẹ́yìn ló wá bá mi màá tẹ̀ tún wò pé ó tún fẹ́ súnmọ́ mi ìwọ náà tún ẹ lọ́ọ́ jẹ́ kí n sọ̀rọ̀ màá tún wò pé ó fẹ́ súnmọ́ mi bọ̀ eléyìí gan òtútọ́ mi. ẹ ẹ gbé kan bẹ yẹn àbọ̀lọ́ ìburúkú lélẹ́yìn tó rò pé mo ṣe mo wá ṣe rẹ́ńbì ni mo bí tó ń gbẹ yín abẹ́rẹ́ àbọ̀lọ́ ìburúkú ni àbọ̀lọ́ ìburúkú ni. níkẹ́ ẹ wọ abọ́ ọ̀pọ̀ ẹ̀ ká sọ kí ló ṣẹlẹ̀. Ah, dájú ẹgbàá mi ọkọ ni mo ní ọmọ yín ló ń bá mi fọkọ mi mo mú wọn ní báyìí red handed ọkọ mi ti bá pè kò ní gbé kọ kò ń wálé àṣemọ àṣọmọ yín ló ń bá mi fọkọ bí mo ṣe káwọn mú nìyẹn sà ìyẹn mo ní ìtètè wá bá kọ́rẹ́ mi bá mi ṣe wèrè fún torí mi lágbára ìjà ẹ ṣe sà. fúyẹ́ mi mo tó sọ pé ó lórí. Ah. Eh, eh, um, you are stupid níkẹ́. dájú èmi kọ́ ni mo tó sọkọ ẹ̀ lóòótọ́ náà. ó dáa o ti gbọ́ o ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ ó ẹ lè ṣe wá wá sẹ́nu ọ̀nà tèmi tẹ́ ń pariwo ẹ ti gbà gbé èèyàn kan ló ń gbé bíbá yìí no problem. Mm -hmm ìwọ níyàwó bẹ́ẹ̀ ni dájì ìwọ lọ̀rẹ́ ìyàwó ìwọ ni gbọ́kọ́gbọ́kọ́ lórí àgbègbè yẹn ẹ kóra yín kalẹ̀ lọ́wọ́ yín. kóra yín lọ. gbogbo báyìí ló clean nípa yìí ah, ọ̀gá ah, gómìnà ló wá jí. àti five ni ma. five. bẹ́ẹ̀ni. wow you're such an amazing girl. thank you ma. beautiful girl. ó ga o mi náà sọ bẹ́ẹ̀ everywhere kàn crystal clean mò ń wò pé kí ló ṣẹlẹ̀. àtìgbà tí mo ti jí mo ti arrange everywhere mo dẹ̀ ti ṣe breakfast. breakfast. yes ma. ẹ dáre good girl. thank you ma. wọ́n má wọlé tọmọ mi bá ti dé láti amẹ́ríkà ọdún ẹni máa mú ẹ lọ ó máa láìkẹ́ gan bó ṣe wàá dùn ọkì yìí. ok ma ṣé àǹtí ṣubomi tẹ máa ń sọ fún mi. ẹ ṣubomi tó bá ti dé báyìí ọ̀dọ̀ ẹ ló máa lọ ṣe sí gbọ́. ok ma. àlè wà pẹ̀lú ẹ so tó bá dẹ̀ fẹ́ lọ pàtí weekend wà tún padà sọ́dọ̀ mi náà torí tó bá ti lọ náà tún màmá mi sẹ́ ò ṣe à ń bọ́dọ̀ fi gèlè mi sí. ó wà nínú mọ ẹjẹ ń bá yín gbélé mi. olówó kì í ṣe ọlọ́run olówó ọlọ́run nìkan ló ga dẹ́dẹ́ omi àbọ̀ òkè lájájú olówó. ìjókòó bùnmi láṣìírí kan ni nítorí jẹ́ kí n wá bẹ́ni pé ọlá bó ṣe máa ń ṣe sí mi ládùúgbò mo dẹ̀ ń bọ́ ọmọ dáadáa ní mo ò pálá àánú ìyẹn ẹlẹ́yinjú àánú mi ìjọ mo fẹ́ kó bò mí láṣìírí hundred thousand naira ni mo fẹ́ lo owó yẹn ó jẹ́ nǹkan tí mo ní between now and this weekend ayọ̀ ẹ ọlọ́run ní bàjẹ́ ọlọ́run dẹ̀ ní jẹ́ kó dáràn tápẹ́ ò lè ká tó bá yá mi kò ní pẹ́ tí màá fi dá padà. Ah, ṣe rí àsìkò tó ṣẹlẹ̀ yìí á. Ah ẹ ń ṣèyàn bẹ́ẹ̀ lọ́wọ́ mi ṣẹ́rí èmi náà ń ṣe ọ̀nà kankan lọ́wọ́ tí ó jẹ́ kí n broke gan ah ó dẹ̀ dùn ún ṣá ṣùgbọ́n ah dáàdì. owó yẹn ò pọ̀ bí hundred thousand ni. ah dáàdì máa yẹ parọ́ fún yín ah agbára mi ò gbé fún dáhùn. ẹ má rí bí anything kò ń ṣe nǹkan sí pé bí àmì lè ṣe fún yín but èmi náà ṣe ìfowóṣọ̀n kankan tí ó jẹ́ kí n broke gan kò sọ́gbọ́n kankan tó lè bá mi rí dá sí. jáde hmm? ah! ẹ má bínú jáde. ó ṣe. jáde hmm? mo ti gbọ́ ìyàwó mi ò bínú ó ṣe ó ṣe. ó dà ó. Láyé mi, mo kọ́ ni mo rọ́bẹ̀ntàn. lulẹ̀ àdánwò ní. pẹ̀lẹ́ ọkọ mi káàbọ̀ gbẹ́rù wọlé àbáwọn ni wọ́n ṣe ń gbọ̀n yìí. Ah, ah, ah, kò ní fáìn <laughs> kí lọmọ ọ̀dọ̀ ń ṣe ń lé wa ó kó wọn wá tán mú gbogbo bí tán bomọ́ láúláú ni. <laughs> kó ṣì gbẹ́rù lọ kó yé kíta oníbalabala ni èwo làbẹ̀rẹ̀ káàbọ̀ ìbí pàdé ẹ̀ ń ta. gbogbo ẹ kàn máa wẹ kí lè sí ẹ. mọ̀mí. obi mo kú sí ní ìwé fún ìlọ́mù kí n tiẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ ọ̀dọ̀ kan kó wà nílé tó olóburúkú ni wèrè olójú jóná tó rí yìí o ọlọ́mọ yẹn kárí kò ṣe dáadáa o lọ sókè ìyá rẹ̀ kóra lọ wẹ̀ kó lọ bọ́ra lẹ̀ èmi ni máa dáná fún ẹ. mo tiẹ̀ ti kó mo kó ọ̀gbọ̀nà wá tí mo ti lọ tẹ́lẹ̀ àtẹ̀gùn sí gbàtà clean nílé mo ti fi sínú fridge anything you make, máa I'm just hungry. That's my daughter. Mommy, no problem. Uh-huh. No problem, well, I'm hungry. Olóburúkú mà lélẹ̀ kẹ̀, ó mà máa kí pa kẹ̀. Kí ló fẹ́ mú bọ̀ fún olóburúkú ọ̀ṣọ́jọ́ ọmọ yẹ́ ẹ̀ ni. Olówó, olówó, olówó, olówó. I guess you done schooling now. Yes, ma'am. Our professional exams Enka. Eh, ah, ń what's Mo ti ṣe tán. O ti ṣe That's good. Um, since the um, bẹ̀rẹ̀ sọ nǹkan since the manager Baker's engineering the lóun fẹ́ retire, most of them are thieves. It's true Only lè ti jí mi lówó kó company like gbẹrẹgbẹ kan síbì kan that's why he's so bold to tell me pé very tired. I can't stop him. When I have my own property that is a graduate as well. So we decide we but I take up being a manager there in the company. Mommy, it's a great idea, but mo rest. Let me get the hang of Nigeria and then maybe at that time I will. But it's a great idea. Darling, you can just take your time. Moko, prepare mind for you to know that you're going to be the director for Baker's Engineering Company. That's all. Okay, mommy. <laughs> my extremely beautiful daughter. You're so gorgeous. I love you, my baby. Akilodi ah, ọkọ mi. Oh, mo shampoo yìí ni. Mommy kí ló ń jẹ bẹ́ẹ̀? Campaign ni. Ẹran yẹn pè é kò sí wa ni. Ẹni shampoo. Ó jẹ́ kí ìyá kan jà. Ayé ìwà dógún, àga tó lówó. I got. Go Okay. Àríkẹ́. Máa. Orí mi Johnny, maybe Rob and Dog. sunkún kí ló dé tó ṣe ń sunkún fún kínní ṣé nítorí mo ní kó bá ń gbọ́ mi wá ni àríkẹ́ dá mi lóhùn náà kí ló ṣe é. mi. ṣé torí ẹ̀ ló ṣe wá sunkún ṣé bí wàá sọ fún mi Eh? Má bọ̀, má bọ̀, má bọ̀. Yé sunkún mọ́. Olówó lè tẹ́ o, ṣẹ̀dẹ̀ mọ́. Ọlọ́lá lè tẹ́ o, mẹ́ni. Àṣejù ló ló dẹ́. Ah, sórí patí yẹn báyìí wọ́n máa mọ̀ pa adé. Wọ́n á mọ̀ pa adé ni. Bí mo ṣe wà yìí, mo ti ní kọ́ lọ bá mi ṣẹ́ mint. Mi ò ní gbé sí bàgò. Mo máa gbé ń bèlè bèlè báyìí sẹ́gbẹ̀ẹ́. Ti máa máa ná màá sọ wọn pé ẹni tó bá ṣiṣẹ́ ló máa ń náwó ẹni tí ò bá ṣiṣẹ́ ò kì í náwó bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ó ṣàmọ̀ mo ti gba jọtinú jọtinú má bínú odò ṣọlá fẹ́ bá tiẹ̀ jẹ́ ni mo wà lórí fún pẹ̀lú mi rẹ̀ ń dẹ̀ ee ṣọfẹ́ bímọ ni àpọ̀lọ́ fẹ́ bá tinú olórí burúkú báyìí tó ń bá mi ṣiṣẹ́ yẹn ní sọ́yẹn rí òun náà máa ń gbin bí ẹ tó fẹ́ bímọ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ táyé ẹ ti bàjẹ́ tí ò ní dáa fún mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ dẹ̀ ń gbin lábẹ́lẹ̀ olórí burúkú ni ẹni tinú má bínú máa pè ẹ́ padà ń sìn ṣùgbọ́n jọ̀jẹ́ ń dáwèrè yìí lóhùn jọ kí ló ló ṣe mọ́ mi yẹn. ẹ má bínú mọ́ sẹ́rí bí a ṣe wá ń lọ tá ń lọ tá ń lọ mọ̀ ẹ̀kan náà ni mọ́tò kan lọ́kàn yàbàrà bó ṣe yàbàrà báyìí ó bọ́ sínú igbó ni àṣé gbogbo àwọn èèyàn tí àjọjókòó tẹ́lẹ̀ rò pé èèyàn gidi ni wọ́n tí mo rò pé àwọn síbò ní láti ẹ̀jọ̀ wọ́pọ̀ pé olórí ni mo bá wọn pọ̀pọ̀. kí ló kàn padà on shift. ẹ má bínú torí luke wọn ni mo ṣe rò pé sífù ni wọn. ọlọ́run bá tiẹ̀ jọ wó mi dà ni mò ń bèrè lọ́wọ́ ẹ. bí wọ́n ṣe yọ̀bọ jáde nu kò síbọn tí ò sí nu agbára wọn wọ́n ṣe yọ kíní jáde bísù lẹ́yọ ìbọn sakabula jáde àwọn kan yọ ak forty nine wọ́n yọ bọ́ta wọ́n sábẹ̀rẹ̀ sí yìnbọn gbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbàgbà wọ́n bá ní ẹni tó wọ́n mọ̀ pé wọ́n fẹ́ kú ní kékeré o gbogbo tó bá ní kókó lẹ́ẹ̀mú máa wò pé ah ọlọ́mọ jẹ́ kí olúwa rẹ̀ kú rèrèwèrèwè owó yìí tí mẹ lọ́wọ́ mi ni mo bá yọ̀ǹda rẹ̀ lẹ́pẹ́ mo mo mo yọ̀ǹda owó. o kó owó tèmi fún wọn kí ló dé tó o kú ó náà fẹ́ kú rèwerèwe ó ṣe kú kọ́dà kó mi wá bá mi lé wo bí ọ̀gbẹ́ni ṣé orí tó bá ti ń ṣe gbogbo scrub ẹ̀ káàkiri má dán má o pẹ̀lú owó mi ni mo béèrè lọ́wọ́ ẹ̀ o tó o bá fẹ́ rọ̀nà sí yìí o mò ń sọ fún ẹ o scorpion kan ló rìn mọ́ ẹlẹ́sẹ̀. níbo níbo níbo níbo. òògùn ló máa pa ẹ́ òògùn ló máa pa ẹ́ òògùn ló máa pa ẹ́. ẹ̀ẹ́ sọ nǹkan kan ò ṣí ẹ́ very good ọ̀rọ̀ pẹ́ mi gbọ́ mi sí ẹ ọgbọ́n tí mo gbọ́ bí ọ̀lọ́ ni mo fi hàn ẹ́ yẹn tí n bá rí ọwọ́ yẹn tó bá mu wọnú òkun yẹn pẹ́rẹ́ máa jẹ́ kí wọ́n ta ẹ́ lẹ́kẹ́ forty seven yà ọwọ́ yẹn máa já dànù dá ọwọ́ yẹn padà ọ̀gbẹ́ni pọpọf tó wà lẹ́nu ya yọ mo mọ̀ mo kàn pretend pẹ̀lú ẹni mo ní o yọ. mo ti yọ. ayé òní la tó èmi ni wọ́n sọ fún òde òwú sẹ́yìn òde máa owó mi nǹkan fọ́yà yìí bá a mú owó mi dà níbo ló tọ́jú owó mi sí. mo tọ́jú rẹ ni. síbo. mo tó wà ní mo tọ́jú ẹ̀ síta. mo tọ́jú ẹ̀ síta ẹ̀ ó yá ń ta. ah mo dára yé mi bá jẹ mi dára. ó yá ń ta òsì gbà tó jẹ́ pé gbogbo gbèsè ayé tiwọn náà irọ́ náà fi pa láti kékeré ọlọ́run tó àṣàánú wọn tán náà wọ́n mọ̀ sí bí ẹni tó smart pẹ̀lú gbogbo gbogbo gbogbo kàjó mi gbogbo ọpọlọ tí mo ní mo lò ọ̀hún náà kò sí kankan tó jẹ wọn wọ́n mọ̀ wọ́n mọ̀ ọ̀rọ̀ báyìí wọ́n ìyàn ní ti sọ̀rọ̀ délẹ̀ tí wọ́n ti mọ̀ bó ṣe ń lọ àfi bí àjẹ́ kẹ́sì fẹ́ fi ọpọlọ yọ owó tí ò ju two hundred thousand lọ nínú adúrówó tẹ níhùn kẹ́sì mọ kẹ́sì mọ wádìí rẹ̀ káàkiri kẹ́mọ wádìí rẹ̀ káàkiri sẹ́yìn tíráì tó ni pẹ̀lú gbogbo acting mi tí mo ti ṣe screenplay o tí mo ti yá o kí n kàn play rẹ̀ fún wọn lásán wọ́n ka mi sá. wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí jáse lulú ara ẹ̀ lórí kí ló wà ń bẹ̀ tí ó ti bẹ̀ fún ọlọ́run ti sànú yín. nonsense ẹ bá ka ni tiyín ṣé ọlọ́run ní tẹ́tí ẹ̀ ni àbí wo lò sí gan ha gbogbo drama ni mo ṣe kí mọ̀ ẹ́ sì mú rọ́lẹ̀ báyìí ni wọ́n ti ká kí mọ̀ ẹ́ sì sọ ilé báyìí wọ́n ti mọ̀ àbí bí àjẹ́ bí ẹ̀yìn kan tiẹ̀ ti ṣe fún one nine tẹ́lẹ̀ kó torí pé Ọlọ́run ṣàánú yín tí ó jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ọpọlọ tí èèyàn lè lò tó jẹ́ bí nineteen ọpọlọ nineteen ọpọlọ gbogbo ẹlẹ́mọ̀ nonsense. àṣejù ló mú lóró owó rẹ̀ àdánwò làgà odò àdánwò. So how may I help you, Mr. Babatunde Hamzat? Babatunde Hamzat, How may I help you? I would love to work with this company. Yeah, it has been a great um, Uh, opportunity for me uh, when I had a uh, call from your company to come and defend my proposal because this is not my first, this is not my second, and this is not my third proposal to this company. So when I had this call, I was like, oh, <sighs> I was really excited. I'm not gonna lie. I was so happy that finally I am meeting with the CEO. So it's a pleasure to meet you today. So um, what I I want from the company is to please uh, uh, um, proposal with uh, favorable that was going to favor me and my company. So what product are we talking about? Yeah, we have a lot of uh, product. Uh, eh, eh, allow materials to polish. But uh, presently there is one particular product which is um, aluminium. Aluminium yẹn kò sí ẹni tí ó ti eh, Company kan péré la supply fún. And nínú àwọn contemporary wa àwa nìkan la ṣe So I now be like okay let me work with this company because I've been seeing your work everywhere. You're doing a great job, you know, good quality job you're doing. So I feel like T-Mobile introduced the um, aluminium is a company. Ó máa tún help iṣẹ́ wọn, á gbé iṣẹ́ wọn lárugẹ ju tàtẹ̀yìnwá lọ. Hmm. Bẹ́ẹ̀ ni. even regret working with our company. quite impressive, but it's on the high side. Uh, yes, it's because uh, we are supplying you a first grade quality. Eh, at all. Okay. Uh, Yemsi, Yes, ma'am. Yes, ma'am. Follow what I'm working on. I'm working in IBM investment. Okay. Um, I, I have glanced through this, uh, Mr. Babati Hamza, the CEO of our brand Capricorn Limited. There you go. Yeah. Um, I want you to look at this. Material quotations, I glanced through them, but I want you to look at it and then also set up a date and time for the inspection. All right, ma. All right. It's not by your power. Mm-hmm. It's not what sleep you my yeah, and it's not a thief. You are brilliant, ló ṣe wà Why don't you live like I need almost you Oh, oh, oh for what I know, not me. Hello, mom. How are you, ma? Um, proposal mi ṣe wọlé. Rọra o, àdánwò làjà olóla àdánwò làjà olóla àdánwò làjà olóla olówó ayé. ṣíṣe àfà. ọlọ́wà mi mọ bá ife sọ fún ọ̀gá o. o ti lọ sọ fún un. ìwọ mú dúró dè náà. kí ló dé. ṣé màá dá lọ ni. ó jẹ́ kó ti lọ sọ fún òkú inú onímọ̀ láti lọ sí mẹ́ẹ̀. kájọ lọ fún report. ṣòdì kò sí ìmọ̀ tó yẹ kí n rí i pé káwọ́ wọlé ìsìnkà sọ madam ń tẹ fowó rà ń tẹ kówó lé lórí fèkì ni wọ́n gbà yín ni. kúnlẹ̀ sórí ìgbà tá a débẹ̀ tá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ wípé fake ni wọ́n scam ga mo rò pé máa déǹsì ó máa ní ká tẹ̀ jókòó ká tébù bí ká kọ́kọ́ pọ̀ ọlọ́pàá ká tó sọ fún madam àbí ká pe EFCC kí EFCC ti máa investigate so ọ̀rọ̀ yìí ò ní shock madam gbà tá a bá sọ fún wọn. kì í ṣe kí ni. ó wá déǹsì ó kàn sọ pé a máa wọlé a máa lọ sọ fún madam a kàn sọ madam wọn ti gba yín o. o ṣe ah, ah. àkọ́kọ́ náà màá kọ́ máa dúpẹ́ tèmi màá máa dúpẹ́ tá a tèmi torí wípé tó bá pè mí ló ń bọ̀ bọ́yẹn wá mo gbọ́ bọ́yẹn tó wáyé pé nǹkan tẹ̀lé ń ṣe yẹn kọ́ ẹ̀ ń jẹ́ mi sí pé bọ̀bọ̀ bó ṣe lọ eléyìí o màá tó máa já pé eléyìí tó ń de sùtù wáyé fọ́n náà lórí jìbìtì ni o so get in sin but ẹ pè mí sí o kò sí mi lè bá yín dá sí sórí ọpẹ́ tí mo kàn ń dúró ni pé èmi kan mú bọ̀ yẹn wá tó wáyé pé mo mú bọ̀ yẹn wá ǹjẹ́ bá mi fàánù kọ́ńpì ẹ má ní mo lọ mú fọ́n wà náà kó wá máa gbá yín ǹjẹ́ bá sọ nìyẹn supervisor lásán ni mí ẹni kí wọn lọ supervise mo dẹ̀ ti dé bẹ́ẹ̀ mo ti ti pẹ́ ti kó sọ́wọ́ fún náà ibi wọn gbà yín ni tó bá wọn mo tẹ̀lé tó bá wọn mo lè tẹ̀lé ó ti yẹ ẹ́ sìn so ẹni tó bá bímọ ọ̀rọ̀ òun ló ṣe kí ni i'm talking about millions of naira here ṣé mo pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ó lè affect salary mi àti ẹ̀. kí ló sọ sí ni ó máa ṣe kí salary ó máa fẹ́ salary tèmi á fẹ́ tiẹ̀ òbí ọ̀gá tó gàtà wọlé rò bá pé ọmọ tó ṣẹlẹ̀ mi ti àwọn lọ́mọ báyìí ìwọ náà padà sọ fún ọ sí pé màdàmú kò tẹ kọ́wé lórí o fíìkì lẹ kọ́wé lórí o gbà yín ni o tí ẹ̀dùn ní ẹ̀dùn lọ́fẹ́ bèrè kọ́ lọ́wọ́ ẹ̀ náà ẹ̀yin lè ṣerú mítì yẹn ẹ̀ lè ṣerú mítì yẹn kẹ́ má pè mí sí i ìwọ ọlọ́dà ṣé department ẹ ni ṣé department ẹ ni. kí ló sọ sí. kó ṣe department ẹ náà. mo pọ̀. kó ṣe department ẹ. ẹ ṣe ti dájú ara ẹ wọlé padà wọlé lọ sọ fún wọn kó ṣe department mi sọ èmi náà kò ní máa lọ sọ fún wọn pé wọn gbà yín ni wọn lọ máa dà lọ èmi lọ lèmi gbọ́rọ̀ dáhùn òun lọ o òun ní mọ́tò dà. o ò ní tààrà jẹ ọlọ́wà jẹ́ kó ní company ti tiẹ̀ lọ́jọ́ kan wà á mọ bóyá máa rìn. olówó ayé rọra ló gbà ìgbàǹgbà ní ìdáná bá ò rọra ọlọ́rọ̀ ṣe jẹ́jẹ́. Ṣubomi for crying out loud how do you have given money to them when you know it's vain it's so sad and you're educated I don't expect that of you o oh, rí business tó ń ṣe o oh, kò kóra ẹ sínú ẹ why you think twenty million is a chicken fee it's so easy to get money my dear this is sad. I don't expect this of you. No, but mommy, kí ló dé tẹ́ ṣe ń mommy. mọ́ mi Am I a child or what? What does education have to do with this? Or you think I didn't cross-check, I didn't do my findings before I, I approved the, the, the, the, the contract? I even brought the files to your table and you approved it yourself, so why are you blaming just me? Wasn't that when I went to the pantry, Moripe empty, empty lot, low and bare? I don't like how you're yelling at me, for what? Not a child now. You approved it yourself. ṣé pé àti mo dé factory ọmọ orí fọwọ́ empty did I know. I value money a lot. I don't just invest in vain because what? àti ilé ò easy tó bá dẹ̀ ti wá sọ́dọ̀ ẹ̀ tó money, mú lò dáadáa ó máa you go here and there investing in vain it's done you will not see that money anymore and I'm keeping all this money just because of you I've been all coming. I'm sorry about that. I'm sorry for just talking on top of my voice. I know it's not right. But I need to let you know too that money matters a lot. Lówó tèmi man, ń gbogbo kanilára. Mi ò kí ń fowó ṣe òṣì. Mi kì í I'm very sorry God. Wọn kò ko understand me that it's not easy and bó ṣe gbowó lọ́wọ́ yẹn is too cheap mo ṣe pé mo rí lè bínú sí ẹ bọ̀ mo bínú at the same time but hey what can I do. àga mo gbọ́ pé wọ́n ní òbí rẹ̀ mi ṣé kò sí àǹtí mi mo ti délé wọn jẹ́ kí n wọlé mm-hmm. mo dẹ̀ ń pe fóònù yín látàárọ̀ ọgbà ìgbé ìyẹn ni ó ṣe jẹ́ kí n wá sọ́fíìsì mi. kí ló ṣẹlẹ̀. àǹtí mi um, i just have a little problem um, mo ṣe àwọn business kan lẹ́jọ́ mẹ́ta yìí tí ò lọ dáadáa mm-hmm. and i just need like a like 200 k to sort some things out. just um, listen to yourself. mo sọ fún mi pé o need two 200 k ṣé charity ò ní bí ó ló wá mi lọlé oníwò ráyè wọlé ó ló pè mí mi gbé fóònù it's my choice èmi mo ní choice mi nǹkan tó bá wù mí mo lè ṣe náà. yes aunty mi but please ṣe ló yẹn mi ò ní kẹ́ fún mi o mo máa dá padà owó ilé mi ti due àwọn nǹkan wà tó yẹ kí n ṣe i just i just need money you know tẹ́ bá lè help mi pẹ̀lú ẹ̀ ẹ jọ̀wọ́ àti tẹ́ bá lè young man mi ò lè raise owó kankan fún ẹ èmi kọ́ ni mo ní kó squander lówó ẹ̀ ńgbà tó ní àpà báyìí ló máa ń pe ẹni tó fọgbọ́n náwó ẹ̀ láwọn àwọn dẹ̀ nìkan ló máa ń kọ́rọ̀ jọ so if you don't know how to manage yourself to fi pull ara ẹ̀ sínú shit i don't think that's my business. but àǹtí mi ọmọ orí èèyàn tí mo jẹ́ náà i'm not a lazy, person kò jẹ́ pé mo ti wá bèrè owó lọ́wọ́ ní tẹ́lẹ̀ náà. jọ̀ọ́ ṣé kò ti wà obvious pé o lazy báyìí. no o lazy ni gbogbo owó ọ̀rọ̀ ìbáṣepọ̀ tọ́jú ẹ̀ orí mi kémi wáyà wájú ẹ̀ kan àtọ̀rọ̀ owó lọ́wọ́ ẹ̀ ni. you are my family like who else am I supposed to go meet. I've got my own children too I've got my child so you don't have to start telling me pé ẹ àǹtí mi àǹtí mi mi ò ṣe àǹtí ẹ tó máa rè jẹ lọ tẹra mọ́ ṣe ọwọ́ ẹ. young man I have an advice for you To lè lọ rọ́ọ̀bù yes ó fẹ́ sàkó lọ rọ́ọ̀bù yẹ lọ rọ́ọ̀bù. but àǹtí mi àǹtí ẹ̀dà má ní kí security bounce ẹ síta gbàtó lóhùn tí ẹ ṣoko fún mi ni guy go and sit down aunty please aunty. I asked you to do a simple job to go fix this people's machine and you ruined it machine tó wà nínú factory wọn èyí tó wọ́n lórí ìbàjẹ́ I mean Kunle but why you like this can't you function can't your brain just function. Eh? irú ọmọ dá fún ṣẹjọ mi ọmọ it student mo mú dání ni mi mọ kó tó lọ tẹnu máa ṣe ni máa ṣe. ọkùnrin listen to the rubbish that is coming out of your mouth it student èmi gbé ṣẹ́fọ̀ olóńfọ̀ it student níṣẹ́ kókó ṣe are you high are you okay. kótó kan kọ́ńpì náà ni mo tẹ̀lé tí máa lọ sórí field báyìí mo láti mú nǹkan náà ọmọ it yẹn dání get your point o wá gbéṣẹ́ irú àdúró iṣẹ́ yẹn wá gbé fún o wá gbé fún IT students IT students ò tẹ̀sí mọ left and right are you okay. no you know, madam ẹ bá fún láì Are you, madam. Go, jẹ́ gbogbo gbẹ́nu jákèjàre. ẹ kò fún láì kò ṣàlàyé jọ́ tó lọ madam ẹ jọ. are you are you okay. I jẹ́ madam I jẹ́ ṣàlàyé. o fẹ́ ṣàlàyé àná. Yeah. go ahead speak let me hear what you got to say and when you're done make sure you list all the damages to the rest so matter of fact pé àwọn fámìlì ẹ̀kọ́ abẹ́rẹ́ kọ́ abẹ́ máa fún. ọ̀dà ìbọn mo tún ṣẹlẹ̀ ẹ má jẹ́ kí n ṣàlàyé ọ̀rọ̀ kan. mo bẹ ṣe bẹ́ẹ̀ ṣe. ó dàn àmọ́ iye. padà ní tètè fine boy wọ́n máa ṣe kiri nuisance no speak owó yẹn pọ̀ lọ́wọ́ ẹ̀ Abi, get the hell out of my house. Chibok. Mommy. How will I don't know. O ṣe. Yes ma. Um, báwo wà ní báyìí sí? Sọ̀rọ̀. The company where you said the machine operated for months. Mummy, I'm not gonna lie. It's looking quite difficult Really? When to... Really? Only chairman, Timmy, he's trying to sue us big time. Sue us for what? We can pay them off the money. How much is the money? Mommy, crazy Daniel. What are you talking about? The money is quite much. We can pay. Mommy, my own suggestion. Okay. Go meet him, set up a meeting and try to solve this. Because <laughs> he's trying to sue us, media, somehow portray her as a bad company. a in jail. Well, I understand, but at the same time. Mommy, yeah. no, a woman too, àmọ́ ọ̀rọ̀ tútù ó má jẹ́ kí nǹkan tó dà well if that is what you wish well no problem. okay. so when are we gonna go there. Uh, I'll sort it out I'll get a date where we can go. it's fine. olówó ọlọ́rọ̀ olówó ń dẹ̀dẹ̀ omi àwọn ẹ̀. lẹ́yìn ṣùgbọ́n ẹni ọ̀rọ̀ ni ká máa ro gbogbo ń dábàá ń ṣe. Ababi Ayemu. Sister. Good afternoon, ma. Good afternoon. Good afternoon, ma. You're welcome, ma. I would like to see the chairman. Tell him Chief Mrs. Baker is here to see him. All right, ma. Let me call him. Hello, sir. Someone is here to see Chief Mrs. Baker. All right, sir. Ma, you can see now. He's coming. We have to see. So yes, ma. Yes, ma. um, young lady. ma. ó ti lọ bí forty five minutes tí mo ti ń dúró de chairman yìí náà bá mi pè wọ́n kó sọ pé mò ń dúró de wọn. ẹ má bínú ma ọ wà ní meeting ọmọ tó join very soon. Is that right? Hello. Hello. Shalafian. How are you? Yeah oh my god <laughs> ẹnlẹ. babalá. ẹ pè jálè babalágbàfọ èmi náà ni. bàbá àríkẹ́. èmi náà ni bàbá àríkẹ́ èmi babalágbàfọ. ṣé mo ní. domestic worker wa tó jẹ oṣùwọ̀n tẹ̀lé. oh ok. ṣé ẹ̀yin ni chairman tá à ń dúró dè ní. chairman iṣẹ́ ilẹ̀ fẹ́ rí àbí wọn náà ló jókòó tì yìí. carry my daughter? Um, actually, um, actually ọmọ iṣẹ́ mi kan ni ó mess eh, machine yo. up ṣọ́rọ̀ mi yé yín so òun ló jẹ́ kí ní kí wá bẹ chairman company pé kọ́ńjọ kan máa bínú. Mm. ok. ẹ ń wò mí kí n jókòó padà. wọ́n lè síbẹ̀ náà èmi náà mọ̀ pé ọmọọṣẹ́ ọ̀dọ̀ ẹni mo dẹ̀ mọ iléeṣẹ́ tó ti wá torí ẹ̀ ni mo ṣe fẹ́ ká fi ojú rin ojú báyìí káríra wa ṣé àwọn pé wọ́n ní tójú bá kojú ẹnu á rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ṣé ó ti yé ń sìn. mi ì fẹ́ kí orúkọ company mi bàjẹ́ because um, we serve a lot of people in Africa everywhere nothing gbé machine water and bá wọn tún ṣe so mi dẹ̀fẹ́ kórúkọ mi bàjẹ́ i have suffered a lot to build that name mo ló jẹ́ kí n ní ah, company nǹkan màá wá o èmi àti wọn á dialogue whatever is going to happen let's just do a family settlement. The company are not sure me. machine tó bàjẹ́ yẹn important sí wa ó important sí wa jù pàápàá torí all over Africa wọ́n ti máa ń ló ṣe wá wa and machine tó bàjẹ́ yẹn òun la depend lé jù it's rather unfortunate ṣe understand sin ẹ lọ replace ẹ tẹmọdé ìwọ̀n pẹ̀lẹ́ replace ẹ ẹ jẹ́ ká pàdé court. court. kò sí option náà tó wà lẹ́yìn pé a court mo ti sọ fún legal department mi kàn ṣe the right thing. Ah, ẹ jọ sọ. are you are you looking at him. ọmọ dáadé ẹ má bínú sá. Ah. ṣé ń tẹ̀bà tẹ̀ wù ọmọ mi lára ẹ rò pé tí bíbí náà ṣiṣẹ́ tí mo ti ṣe dáadáa sí yín náà. Hmm. yes. ṣe sórí pé o ti bá mi ṣiṣẹ́ rí àjọṣiṣẹ́ pẹ̀lú ara wa rí yẹn àti máa ṣe bọ̀ yẹn gan-an lèmi náà fi ń tèkì gbogbo action tí mo tèkì. ẹ má torí ọmọ iṣá ẹ jókòó ẹ jókòó. ẹ ṣe gan sá. ẹ ṣe. sórí sọmọdé wo dúnú fọ̀n yẹn akọ́ra dé inú àmọ́ nítorí kinní kan lọ́lọ́run ṣe dá kinní kan nítorí nítorí la ṣe ń ṣe àwọn kankan torí ọmọdé yìí you understand mo wo ti ọmọ olóríire yìí ọmọ tó máa lálùbáríkà yìí mo wo ọmọ ẹ lára ni ìgbà míì bí àṣírí kọ́ lọ́mọ ń rí ọmọ alálùbáríkà lọ́mọ yìí ọmọ tó máa ṣe àwọn oríire dọjọ́ alẹ́ bẹ́ẹ̀ ni ọlá àbàtà ẹ̀ lòdùn fi yàn. ẹ̀dá ọlọ́run máa pè mí ránṣẹ́ ẹ bá mi tètè là orí ọlọ́run. ẹ kọ́ lẹ́ o ṣé dáadáa ni ẹ pẹ̀lẹ́ ẹ lẹ́. èmi ẹ jọ láti bo. Ah, láti ọ̀dọ̀ chief mrs baker ah. bẹ́ẹ̀ni sá. ṣé o sí o. àdáde ah, kò sí. ṣé àlàáfíà ló wà. àlàáfíà ló wà kò sí nǹkan kan ẹ má yọ̀ mí ẹ̀yin mo wá rí sá mi ò mọ̀ yín ni. ọmọ chief mrs baker ni mí sá. ọmọ chief mrs baker gangan. bẹ́ẹ̀ni sá. ẹ kò sí nǹkan kan tó ṣàríkẹ́ mo kàn fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ̀ sí i mo dẹ̀ ní ìdí kẹ́ wà patient pẹ̀lú mi láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ á dà. ṣé o mọ gbogbo ẹ̀ tí ẹ ti ṣẹlẹ̀ kò yé mi ṣùgbọ́n ta ni mo ní mo ò lẹ́nu kankan àfi ọlọ́run mo mọ̀ pé tí èèyàn ò bá lágbára ọlọ́run náà ló máa dúró tì tí n bá ní kí n máa bá màdámù fún àkókò ìyá jẹ mí ìyá yẹn á dẹ̀ jẹ mí gbé mo ṣe rọra fọmọ yẹn lẹ̀ bá yà lóhùn àṣà àwọn ṣe àmọ́ bó ṣe wá sọ pé gbogbo ò ní pẹ́ yanjú tó torí ọlọ́run gbogbo ogún tó bá lè bá mi dá tí gbogbo ẹ máa fi yanjú ó kù sọ́wọ́ ẹ̀ mo bẹ́ẹ̀ ni. dadi ẹ̀yin ẹ fọkàn sá ṣé ẹ bank account. bank account. bẹ́ẹ̀ni sá. kí ni ìyẹn tún ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni. dadi ẹ fi yẹn lẹ̀ sí ọwọ́ tẹ̀mí ẹ kò fún mi lákàntì yín mi ì má ì bẹ́ẹ̀ lè bá ń kọ́ jáde. mo ní kan. kọjá. ẹjọ ẹ ní sọ̀rọ̀ sáà ẹjọ mo ní ìdí fóònù nọ́mbà yín náà bóyá ìlú bá máa táìpẹ sórí fóònù rẹ. ó bẹ́ sàkó lọ́rọ̀ yẹ lọ́rọ̀. bọ àǹtí mi. àǹtí ẹ̀dà wọn ní kí security bounce ẹ síta rọpò mo ní sáà fi jí ọ̀sìn ní tiẹ̀. bàbá olóhùn tí ẹ ṣokó fún mi ni guy go and sit down. aunty please aunty. ó ṣì lọ́mọ ẹ.

tó mú ní tí a bá lè ṣe èyí tí mo What can I do for you then? She and the band organize our They must look smart. Okay. We need to Okay. Mama, what? Sort of. Some of them are she. And yet, mommy, I have. look up to you ṣebí two hundred thousand nínú èyí tẹ bẹ́ẹ̀ lọ we're talking about millions you'll be able to put yourself up but I would want it to be clean I wouldn't want any traces to come back to me show me. you think your mom will fall for this? Hmm. okay. Of course. Smart people, right? No problem. Clean job. Don't worry. I guarantee that. You got a deal. Good day. Good day. So these are the people I promise. They are perfect for the job. Okay. Um, just so we're clear, I need the job to be very straight and clean. I don't want any traces coming back to me. Do you understand that? Yeah, fine. You have no problem about that. Okay. Um, the only problem you would have with us is tí ẹ bá ń try láti lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ̀ yìí ibẹ̀ yẹn ni ìfọkànbalẹ̀ the ban ba n try lati lo ogmal alumokoro yii ni but um, if you are straight with us too <laughs> definitely you get a clean job. Okay, that's it so scared me so soon. Ṣé tí fara máa lọ nìyẹn àti nípa Uh, I don't understand. Well, since you want him to do a clean job, they're asking for more money. You said 15%, they're asking for more. So I wanted you guys to talk about it. Um, I mean, whatever he says is fine with me. You need to come clean with us. Whatever he says is fine with me. Just take it as I'm the one saying it. Oh, okay. Are you sure? Oh, okay, fine. A deal. Okay. Yeah. Well, you guys can order. No, no, no, we're fine. we okay. All right. Yeah, thank you so much. All right. All right. ah ah Kilele. Latibo. Talo láti bo sixty million hey ṣé mi tún ti problem me buy? ah mo dáràn sixty million láti bo láti bo láti bo láti bo láti ah mo láti dé bank mo láti dé bank mi. hello. hello sir. ta Ah, ẹ. ṣùgbọ́mi ṣé àlàáfíà ni. ẹ ká sàn sá eh, ṣé wà sá. Eh, eh, ọmọ mi ń kọ́. Ah, àríkẹ́ wà àlàáfíà ló wà sá. ò ṣe. ẹ jọ sá mo fẹ́ béèrè bóyá ẹ rí owó tí mo fi ránṣẹ́ sí. ó ó ìwọ ló sẹ́ǹd owó. bẹ́ẹ̀ ni èmi ni mo sẹ́ǹd ẹ̀ sí. Ah, ṣó ṣe mistake ni sixty million ma ní. <laughs> ó mi sá àmọ́ mo fẹ́ jẹ́ kí ẹ fi owó yẹn kẹ́ fi san gbèsè tí ẹ jẹ mọ́ mi. ṣe three hundred thousand yẹn ẹ dá padà fún un ṣe wá rí balance tó bá kù. ẹ fi bẹ̀rẹ̀ business ẹ fi ṣe nǹkan tó bá fi wù yín. ṣùgbọ́n mi owó tó sẹ́ǹsì mi yìí ọkàn mi ò balẹ̀ lórí ẹ̀ ṣé ṣé pé ìwọ àti ẹ tún ti ń dọ́gbọ́n mi láti kó mi sí wàhálà jọ ah ah mo ti gbọ́ ó ṣe ó ṣe tí ẹ náà ò ní bàjẹ́ o ayé ẹ á tòrò minimini bí omi àfòwúrọ̀ pọn ni ò ní kú kékeré. àmín àmín. thank you very much. dadi kò ní kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ mi ẹ jẹ́ bí bàbá fún mi ni ẹ dẹ̀ máa wọrí láìpẹ́ ẹ máa rí àríkẹ́ ṣe gbọ́. mo ti gbọ́ ó dàbọ̀ ó ṣe. ẹ ṣé gan sa ó dàbọ̀ sa. èmi àbírọ̀ ni sixty million. my goodness did you mean that i can't understand what he's saying so owó mi owó mi ni babalágbàfọ́ fi ṣí gbogbo ilé níbí. wọn kì í pariwo nínú kọ́ńpọ̀sì. ariwo wo náà kì í pa owó mi ló ní lágbádá. ẹ. ah. ah. I did. Èló ni mo gbé fún wọn gan-an. Eh, mommy, èló ni mo gbé fún wọn. What do you mean? Mommy, if you want your money back, mo lè mú fún yín. I can say I can give you back your money. Mommy, there's a reason for what I did. Àtìgbà yẹn ni mo ti wà níbí ìgbà Títí dáàdì mi máa fi rí yẹn sọ. Ọlọ́run ló dẹ̀ mọ irú ipò tí bàbá mi máa wá ń sìn. Torí pé. <laughs> àtìgbà tí ìyá mi ti kú èmi àti bàbá mi nìkan náà ni. kódà mi ò lérò pé bàbá mi lè ṣe ọjọ́ kan láì má rí mi. ṣé tó bá mi ṣe bí o ṣe ṣàlàyé gbogbo kí ni ìtùnú sí yìí. I'll do everything within my powers to make sure we mo resolve issue Shobomi, Ṣùgbọ́n mi, ìyanu ojú ẹ má sunkún mọ́ wọn. Ṣùgbọ́n, ọjọ́ àná tí I got in trouble in school ṣe bẹ́ẹ̀ rántí ibi tí mo ti ń sáré I needed to disguise myself mo dẹ̀ ráṣọ tọ́sá èmi ò mọ̀ pé aṣọ yìí ni aṣọ yẹn ni mo lò tí mo fi escape ìgbà tí mo dẹ̀ máa find out pé ẹ blame àwọn ẹ tún ní kí àríkẹ́ wa máa bá yín ṣiṣẹ́ òun ló mú mi tí mo fi ṣe nǹkan tí mo ṣe I felt guilty ìdí tí mo fi ṣe nǹkan tí mo ṣe nìyẹn I had to give him money I had to let him even set himself up kó dẹ̀ ní owó kó ṣàrí owó tó lè fi san padà fún yín èló ni owó náà mọ́ mi did you even notice pé owó miss me. you didn't mọ́ mi èló lówó tá à ń sọ ẹ mọ̀ ń pẹ̀ náà ẹ fi ilẹ̀ kó ṣèkì yín that's the reason why mọ́ mi. ṣó ti gbọ́n sìn ariwo wo ló wá fẹ́ máa pa ṣó ti rí i pé béèyàn kọ́ lọ́lọ́run rí bẹ́ẹ̀ ni ó dẹ̀ dùn mí gan-an ìgbésí ayé tó ń lò ìwọ mọ̀ pé owó tọmọ yìí kó fún mi tó dirú tó digba tó bí gbogbo eléyìí nísìnyìí tí mo bá fẹ́ san times three ẹ̀ fún ẹ màá san fún ẹ ṣùgbọ́n ọmọ yìí gan-an lọ́mọ olóríire tí ìwọ bá ronú àròjinlẹ̀ ni ọlọ́run sọ fún wa wípé gbogbo ohun tá a bá ní ká fi ran ọmọ ẹ̀dá lọ́wọ́ ni àtọmọ tá a gbà síṣẹ́ o àtọmọ tá a bí o àtàbúrò o àtọ̀rẹ́ fowó mẹ́bí fowó máa rà nìyí ló gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni because kò sẹ́ni tó mọlẹ̀ tó lè mọ́la ìtàbádẹ̀ ṣe lè ní ìtàn nílọ́la ọmọ mi wá sọ pé nítorí pé aṣọ asọnù láì mọ̀ yìí pé aṣọ ọjọ́ náà tó sọnù ọmọ ẹ̀ ló fi gba ẹ̀mí ẹ̀ là wọ́n á ní kọ́mọ tìrì máa sin gbà pé èèyàn kọ́ lọ́lọ́run rí o olówó ayé bẹ́ẹ̀ ni olówó ayé ni ẹ̀ ìwọ nìkan dẹ̀ kọ́ ẹ̀ pọ́ǹpù rú bẹ́ẹ̀ owó tẹ bá ní ẹni fi ran ọmọlàkejì lọ́wọ́ ẹlòmíì á bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ olúwo ten thousand lásán ó ń la ẹlòmíì fifty thousand hundred thousand ó la ẹlòmíì tó yẹ pé tó bá gbé bísínẹ̀sì sílẹ̀ aburẹkẹ tí ò ní gbàgbé ẹni tó ṣe fún un láéláéláé bíbélì sọ bẹ́ẹ̀ quran náà ṣe sọ bẹ́ẹ̀ ẹ ti gbà pé gbòǹtẹ kójọ tẹ ṣe kìnní lé lórí tẹ tẹ ń ṣe làlàkókò fẹ̀fẹ̀ lé lórí àdánwò ni bó olówó lọ́wọ́ àdánwò ni bó o ní àdánwò ni ọlọ́run fi ṣàdánwò fún gbogbo wa ni tó o bá wà mọ̀ ọ́ bá ńlá àdánwò ni gbogbo owó tó ní pátápátá ọlọ́run fún ẹ nítorí àwọn tó sọ̀rọ̀ àǹdẹ ni ọlọ́run fún ẹ tó lò bó ṣe yẹ kó lò hey ọ̀run àsàǹtẹ wà ń bẹ̀ ọlọ́run á béèrè lọ́wọ́ ẹ bó ṣe lò ó sí lò ó sọ́nà ẹ̀sìn lò ó fáwọn aláìní lò ó fáwọn tí ò rí jẹ tí ò rí mu ìyẹn náà ń pè ní àlùbáríkà ṣùgbọ́n ẹ̀yin irọ́ wà ra kòkó ra mọ́ lórí three hundred and fifty thousand oníkọ́mọ tèmi máa sin gbà bí èèyàn kan lọ́lọ́run rí o ẹ rántí ọjọ́ àti sùn gbogbo olówó ayé pátápátá kí wọ́n rántí ọjọ́ àti sùn ẹ ṣe bí ọlọ́run fi mọ́ ẹ náwó sọ́nú ẹ̀sìn ẹ náwó fáwọn tí ò ní pátápátá kẹ́ ràn lọ́wọ́ èmi ń tèmi o machine tó bàjẹ́ o èmi yáàfì ẹ̀ nítorí ọmọdé yìí torí nǹkan kankan ṣùgbọ́n ẹ rántí ọ̀la. ọ̀la. túndéédé ọmọ àjọlá ó ní ẹ yóò kẹ́dẹ̀ fi kọ́gbọ́n olówó ayé ó rọra ló gbà ìgbà ní ìdáná bá ò rọra ọlọ́rọ̀ ṣe jẹ́jẹ́ ipò òun kò ní nínú bá ò fọgbọ́n láàyè. hey